mo kí yín pé ẹ kú òwúrọ̀ ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ ohùn mi bí olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ ọjọ́ òní yóò fọ rere sínú ayé ẹnì kọ̀ọ̀kan yín ohun gbogbo tí kò sí nínú ètò ọlọ́run lórúkọ jésù kristi kò ní dé yín ohun yòówù tí ọ̀tá lè sọ lòdì sí ayé ẹnì kọ̀ọ̀kan yín nípa ọjọ́ òní ọlọ́run yí dànù ẹ rí àánú ọlọ́run gbà lónìí mo wà nínú ìwé àìsáyà orí thirty three ẹsẹ̀ ten láàárọ̀ yìí ìwé Isaiah, orí thirty three ẹsẹ̀ ten bíbélì kà pé olúwa ní ó yá tí n ó dìde ó yá mi wà yìí n ó gbéra nílẹ̀ àsìkò tó tí a ó gbé mi ga hallelujah ṣáájú ibi tá a kà yìí òun ni ó dàbí ẹni wípé nǹkan ò ṣe déédé pẹ̀lú àwọn ọmọ Ísírẹ́lì ó dàbí ẹni wípé Ọlọ́run ń wò wọ́n níran ṣùgbọ́n nígbà tó dé ẹsẹ̀ ìkẹwàá tá a kà yìí fúnrara olúwa ló wá ní right now àkókò yáhùn tí òun ò yẹra òun lógo tí òun máa gbé ara òun ga now kí ni ohun tí olúwa ní fún ayé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi láàárọ̀ yìí ó ní wípé nígbà míì á dàbí ẹni pé àbí ọlọ́run gbàgbé wa ni nígbà míì ìpèníjà tá ń kọjá á dàbí pé ọlọ́run ò sú sí wa tàbí ọlọ́run ti kọ̀ wá sílẹ̀ rárá ṣe rí nígbà míì olódùmarè máa ń dúró de àkókò tí a ó yìn lógo ọ̀gbẹ́ni tẹ́ bá jẹ́ akẹ́kọ̀ọ́ bíbélì ìgbà tí wọ́n sọ fún jésù kristi pé lázaro ọ̀rẹ́ rẹ̀ pé ó ń ṣàìsàn pé ó ń kú lọ ẹ rí i pé jésù kò lọ tààrà ó tún dúró bíi ọjọ́ méjì kó tó débẹ̀ lázaro ti kú wọ́n ti sin ṣùgbọ́n nígbà tó jí dìde ògo rẹ̀ wá buyọ̀ púpọ̀ púpọ̀ ju pé kọ́kàn lọ wòsàn lọ so gbogbo tó ń là kọjá yẹn olúwa fẹ́ fi gbé ògo ara rẹ̀ ga ni ó sọ fún wa láàárọ̀ pé àsìkò ti tó fún òun láti gbé ara òun ga gbogbo ẹ̀ tẹ́ gbọ́ mi láàárọ̀ mo fẹ́ kẹ́ gbàgbọ́ pé àkókò ti tó fún ọlọ́run tí yóò dìde lórí ọ̀rọ̀ rẹ̀ tí yóò sì gbé ara rẹ̀ ga nínú ayé rẹ̀ tí o bá gbàgbọ́ ó tẹ́wọ́ kó jẹ́ ká gbàdúrà lórúkọ jésù olùgbàlà láti òní lọ ọlọ́run kó dá sí ìlàkọjá rẹ̀ gbogbo tó ń là kọjá tó dàbí ẹni wípé àbí ọlọ́run ti gbàgbé rẹ ni láti òwúrọ̀ yìí lọ kí ọlọ́run kó gbéra rẹ̀ ganu ayé rẹ̀ gbogbo ìjọba tó ń fún ayé rẹ̀ ní wàhálà àti ìdààmú lónìí ìjọba yẹ kó fàyàrá rẹ̀ gbogbo ìpọ́njú tí ayé rẹ̀ ń kọjá tó fi di àárọ̀ yìí lórúkọ jésù kristi kí òpin kó bá ìpọ́njú yẹn ọjọ́ òní kó fọ ayọ̀ sínú ayé rẹ̀ kí ìjáde rẹ̀ lónìí kó dára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 dé. kí wọ́n dúró dé. ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún tí a pè ní Zion Global Congress pẹ̀lú àkòrí àjíǹde àti restoration and lies. Ah! ah ah zion congress ti ìjọ the african church solution camp níbi tí ìdè ti ń já tí ọlọ́run ti ń wo àwọn aláìsọ̀sàn tí àgàn ti ń jọrọ mọ́. bẹ́ẹ̀ o. zion global congress twenty twenty one yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ tuesday march twenty third twenty twenty one yóò sì wá sópin lálẹ́ ọjọ́ friday march twenty six twenty twenty one aago mẹ́fà ni ti òwúrọ̀ mẹ́rin àbọ̀ ni ti ìrọ̀lẹ́ yóò bẹ̀rẹ̀ àwọn wo ni yóò ṣiṣẹ́ ìránṣẹ́ níbẹ̀. mọ́sù evangelos abe reverend bọ̀dé olúwùsì ni yóò ṣiṣẹ́ ìránṣẹ́ nínú ọ̀rọ̀ ọlọ́run sarah praise evangelist bisi aláwìyé àti sister fẹ́mi adéṣígbìn ni yóò ṣiṣẹ́ ìránṣẹ́ orin. orí òkè yíyanjú the african church solution solution camp sam ewan gate state abẹ́òkúta ní zion global congress twenty twenty one yóò ti wáyé. tó o bá ti ń bọ̀ mú ìbomúbẹnu rẹ dání gbogbo òfin covid 19 la ó tẹ̀lé o. zion global congress ìpàgọ́ àwọn aṣẹ́gun.